wọ́n ní láyé sọ̀hábà kìí ṣe problem lélẹ́yìí wọ́n nítorí pé al-aqra'u fihim huwa al-afqah wọ́n lẹ́ni tó mọ̀ alukurani kéjù nínú wa òun náà ló nímọ̀ nípa ṣẹ̀ríà jù àwọn kó méjèèjì papọ̀ lónìí ìyẹn lè já afá alukurani tọ́ha alukurani dáadáa ṣùgbọ́n tí wọ́n mọ̀ nǹkan kan nípa òfin alukurani nígbà tó ṣe pé àmọ̀ pé láwùjọ tiwa ha àwọn ọ̀mọ̀túmọ̀ rẹ̀ tó báwo ló ṣe wá nímà nípa òfin ṣẹ̀ríà tó àwọn olùmọ̀tí wọn sọ pé fiqh ọ̀làmà tẹ̀síwájú wọ́n ní ẹ wo ìgbà tánàbì sallallahu alayhi wa sallam tí ń sàárẹ̀ kú ó ní múru ababakrin pẹ̀lú sọ́lẹ̀bì nas ẹ sọ fún abubakar kó máa ṣe ìmáàmù fáwọn èèyàn wọ́n ni abubakar kí ló dé tánàbì fi tẹ̀síwájú wọ́n ní torí pọ̀ ní al-afqah ló nímà nípa òfin jù wọ́n ní tòun ti pé ànábì náà ló sọ pé aqra'ukum Ubay ẹni tó mú alukurani kejì nínú yín ni Ubay ibn Ka'b kí wọ́n á ló dé tànà bí òfin Ubay ibn Ka'b tí òfin tí ò sọ fún kọ́ máa ṣe imam ní ìgbà tí ń sàárẹ̀ kú lọ́wọ́ tó sì jẹ́ kó ń lọ́ mú alukurani kejì àti rántí ọjọ́ tànà bí nǹka kíw tànà bí sallallahu alayhi wa sallam tí ò rántí àyà tó wà lẹ́yìn èyí tó tọ́ka kí ó dé tí anabi tó kalákà tẹ́nìkan ò tún ṣe ìgbà tán parí sọ́lẹ̀ ó ní kí ló ṣe yín alaysa fikum ubay ṣé ubay ibn ka'ab kò sí láàrin yín ni ṣé ubay ibn ka'ab kò sí láàrin yín ni tó eléyìí ó fi hàn pé bẹ́ẹ̀ náà tó máa alukur'ani kejì tánàbí tọ́ka sí àwọn míì náà tún bẹ́ẹ̀ bí ibn mas'ud tánàbí tọ́ka sí gẹ́gẹ́ bí zayd ibn thabit tánàbí tọ́ka sí ṣùgbọ́n ubay ọjọ́ kan tọ́ hàn pàtàkì nínú wọn ṣé ubay ò sí láàrin yín wọ́n ní kí ló dé tánàbí ò fi sọ pé ubay ala kulli hal ayé tiwa nísì a rí i pé àwọn èèyàn wọ́n lè mọ alukur'ani ké wọ́n sì máa tajwid wọ́n máa kà débi pé ro tiẹ̀ máa bá ẹlòmíì tó náà bá máa tajwid láti ké alukur'ani níwájú wọn torí gbogbo tó rò kó ń ka dáadáa ni wọ́n padà kọ̀ndẹ́ẹ̀mù fún tí wọ́n fi hàn pé ó mọ nǹkan kan ké nínú alukur'an ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n bá ṣe imam ó ṣeé ó jẹ́ pé àṣìṣe ráńpẹ́ táwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà táwọn ó ti yanjú ní gbogbo ọ̀dàrú mọ̀ lọ tí ò ní ma tó wọn ṣe ma wọn máa ṣe subhanallah yóò tún máa lọ lọ́lọ́gbọ̀nragada ni bí ìmáàmù tó parí sọlẹ́t agbọ́pẹ́ kí ó dáadáa wọn á sálámù lẹ́nu kan ṣe subhanallah ìmáàmù ọ̀ma tó ṣẹlẹ̀ subhanallah ìmáàmù ni kọ̀bùlẹ́ ni àbíbàdì ok lẹ́yìn sálámù kọ̀bìlì àbíbá àti oge kíní tó ń jẹ́ kọ̀bìlì má ńgbà àti sálámà so subhanallah tó ń torí di eléyìí à ń bùkátà mafiq alukur'an ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn tabawa rẹ ni tó mọ̀ nípa alukur'an dáadáa tó sì tún nímọ̀ nípa fiq alukur'an yẹn láti síwájú dáadáa nítorí pé ntànàbí sallallahu alayhi wa tó sọ nìyẹn jọwọ atọ kéèyàn kọ tọrọ àti sẹlẹ máàmù pé ìlú kan wà ní ìsìn ìmáàmù bẹ̀ ó ti papòdà wọ́n wá wò pé wọ́n náà ọ̀kájú òsùn ọwọ́ atọrọ pé kí wọ́n fi ọ̀sẹ̀ ìmáàmù àbí ládùúgbò kan ń kọ́ mọ́sálásí kan bẹ̀ ọwọ́ amẹni tí ń kọ́ ọwọ́ pírẹsẹ̀ntì application rẹ̀ kíkẹ́ kí wọ́n dákun kí fi ọ̀sẹ̀ ìmáàmù tẹ́ńtẹ́ ọ̀sẹ̀ yẹn tọ́ àbí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀tọ̀ ọtọ́ka tọrọ pé mo fẹ́ ṣe imam ọtọ́ka tọrọ ipe ẹ̀fí mi ṣe imamu lóyìí lópin ìgbà tó bá rí kọ́ kájú òsùn kò sí nǹkan tó burú mbẹ́ ó wà nínú ẹgbà wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Uthman ibn Abil As radiyallahu anhu qala ya Rasulullah onírè anabi ij'alni imama qawmi sẹ́mi ní imam fáwọn èèyàn mi bìtá ńlọ fi mi ṣe imam fáwọn èèyàn mi faqal anabi bá dáhùn ó ní anta imamuhum àti fi ọ́sẹ̀ ìmáàmù wọn àti fi ọ́sẹ̀ ìmáàmù wọn yàtọ̀ sí hadithi abidhar àtàwọn hadithi míì níbi tí wọ́n ti tọrọ pé kánábì ó gbá wọn sípò ipò adarí tí wọ́n máa darí àwọn èèyàn nípa ètò òlú tánàbì sallallahu alaihi wasallam rárá ẹni bá tọrọ nǹkan yìí àwa kì í fún un ṣùgbọ́n bẹ́lẹ̀ ti ṣe tọrọ pé ẹ fi mí ṣe imam ẹ ṣe mí ní imam ànábì dáhùn gẹ́lẹ́ pé ó di imam wọn báyìí. kí ló dé torí pé ànábì sallallahu alaihi wasallam mọ̀ pọ́ kájú ẹ̀ ni ànábì mọ̀ pọ́ kájú ẹ̀ ìdínú tánàbì sallallahu alaihi wasallam ní wọn ní imam wọn waqtadi bi ad'afihim ẹni tó lẹ́jù nínú wa irú sọláàtì rẹ̀ ní kó máa ṣe má ṣe sọláàtì àwọn tó lágbára kọ́ má jẹ́ pé wàdùwàdù ẹ̀ máa kánjú máa rántí pọ̀ lẹ́ńbẹ́ nù àwọn jàmá máa rántí pálá rẹ̀ ńbẹ́ nù wọn. torí sọ̀láàtì tí ó bá wọn láàmú oníkọ́ máa ṣe. bákan náà wattakhidh mu'adhdhinan la ya'khudhu 'ala adhanihi ajra kó sì wáá yẹn làdáni tí ó pèpè fún sọ̀láàtì tí ò ní máa gba owó ọ̀yà lórí ìpèpè fún sọ̀láàtì tí ó máa ṣe. yìí alimami abu dawud àti nasaayi àti tirmidhi àti ibn maja àti imaamu ahmed àwọn ni wọ́n gbé jáde alimami tirmidhi ní hadithan hasan nígbàtí abu abdullahi alhakim tó ní hadithan sahih eléyìí fi hàn wá pé ìyẹn lè tọrọ àti ṣe imam ìyẹn lè tọrọ àti ṣe imam ìyẹn lè tọrọ àti já síwájú níbi iṣẹ́ olóore níbi nǹkan tó dáa eléyìí tó jẹ́ pé wàá fàsìkò rẹ àti ọpọlọ rẹ tó fi ilẹ̀ fún láti jẹ́ pé ó ṣe dáadáa láti darí àwọn mùsùlùmí nídìí ẹ̀sìn wọn àti mọ̀ pé àwọn olùgbàgbọ́ òdodo ńgbà tó lọ́wọ́ bá ń ròyìn wọn nínú alukur'an nínú àdúrà tí wọ́n máa ń ṣe ni pé waj'alna lilmuttaqina imama tí wọ́n ní aṣíwájú fáwọn olùpáyọ̀ lọ. torí ẹ̀ eléyìí fi hàn wá wípé èèyàn lè tọrọ ọmọ fẹ́ ṣe imam kò sì nídìí kẹ́nìkan máa bẹnu àtẹ́lù àbí ká máa sọ̀rọ̀ rẹ̀ láì ntọ́ tọrọ yẹn ntọ́ dáa ni kò sí nǹkan tó burú mbẹ̀. tọ̀báwò wá lè ti ṣe máa di imam gan-an àti rí ní ìsìn bíláyé ànábì sallallahu alayhi wa sallam ó ní imam ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam ó fìyàn ṣe imam gẹ́gẹ́ bó ṣe fi sàábì Uthman ibn Abil As ó fi ṣe imam àtúndìgbà ànábì tún pàṣẹ kí lágbájá ó di imam gẹ́gẹ́ bá ànábì ti ṣe pàṣẹ kíkẹ́ kí Abubakar radiyallahu anhu kó di imam ní ìgbà tó ń sáré ikú lọ́wọ́ a sì mọ̀ pé ìyá ńlá wa Aisha radiyallahu anha olóńgbò gbọ́rọ̀ yìí Aisha ò jíṣẹ́ nítorí kí wọ́n mọ̀ bá pé à ẹ bàbá rẹ̀ náà ni wọ́n náà lo influencer anabi kìíní kan Aisha dákẹ́ títí tànàbí tún fi wí tànàbí fi wí ẹ̀yìn ìgbà náà sọ fún Abubakar radiyallahu anhu. a rí i pé láwùjọ wa lónìí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn máa sọ pé àwọn mùsùlùmí àwa ló yẹ ká lẹ́nu ọ̀rọ̀ níbi àti yan imam láwọn àlùwà gbogbo nítorí pé àwa là ń sin lọ àwa sì ni a nídìí imam kó síwájú wa ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ló máa ń ṣẹlẹ̀ pàápàá jùlọ nígbà tó wà nípò imam nílùú kan tó bá fi lè papòdà táwọn àǹbùkátà láti fẹ́ lòmíì fi rẹ̀ a rí i pé àwọn kan nínú wa láwùjọ pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ a rí tá a máa gbarata báwo ló ti ṣe lè jẹ́ pípé ọba àlú ni ó làlé wa lọ́wọ́ nídìí ẹ̀sìn wa ọba ni ó máa ìmáàmù fún wa ẹ pé irú eléyìí ó máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ gbà kódà níbòmíì wọ́n lè sọ pé wọ́n ti ní ìmáàmù nílùú yẹn ṣùgbọ́n wọ́n fẹ́ yan náíbù ìmáàmù bóyá náíbù alákọ̀ọ́kọ́ bá náíbù ẹlẹ́ẹ̀kejì nílùú mi gan wọ́n tún máa láwọn tún ní náíbù ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀ náà èyí sì ṣe pé a fi ọ́ ṣe náíbù lásán wọ́n tún wé láwàní rẹ̀ lọ́tọ̀ ẹ wàá rí i pé àwọn mùsùlùmí muslim community àwọn lè jẹ́ pé àwọn ní candidate táwọn ń fẹ́ kó débẹ̀ ọba oní candidate tó ń fẹ́ kó débẹ̀ àwọn abẹnuganlú àwọn náà tún lè ní candidate tó ń fẹ́ kó débẹ̀ ní paríparí ó lè padà wá ṣẹlẹ̀ pé tọba lọ́sẹ̀ ó lè padà wá ṣẹlẹ̀ pé tọba lọ́sẹ̀ ntí ó bá fi mú kí tọba ọmọ ẹsẹ̀ lọ́pọ̀lọpọ̀ lómi wọ́n lè gbé mọ́ṣáláṣí ńlá àlù fún gbèjì fún àìmọye oṣù kó sì jẹ́ kí wọ́n kó àwọn ọlọ́pàá àtàwọn àmàpò sí ibi mọ́sálásí pé kódà kó ṣe náfìlà kò sáyè fẹ́ nìkankan láti ṣe ń bì má síbẹ̀ náà ló yẹ kó máa lọ àbí kí ni ètò eléyìí tẹ́sìn Islam eléyìí tó mú wa fi eléyìí báyìí. alimami Mawardi rahimahullah nínú tírà rẹ̀ al-ahkamu sultaniya àwọn ní àwọn mọ́sálásí àwọn ní àwọn sọláàtì tá à ń ọ̀nà mẹ́ta ló pín sí àwọn sọláàtì tá à ń ọ̀nà mẹ́ta ló pín sí. alákọ̀ọ́kọ́ àwọn sọláàtì tá à ń ṣe ìmáàmù lórí ẹ̀ ọ̀nà mẹ́ta ló pín sí alákọ̀ọ́kọ́ onáníká ṣe ìmáàmù fún àwọn sọláwàtì khams àwọn sọláwàtì márààrún tá à ń ṣe lójúmọ́ ká ṣe ìmáàmù lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì onáni al-imamatu fi sọláàtì jùmọ̀ ká ṣe ìmáàmù fún sọláàtì jùmọ̀ ẹlẹ́ẹ̀kẹta onáni al-imamatu fi sọláwàtì nabi ká ṣe ìmáàmù fáwọn èèyàn níbi àwọn sọ̀làwátì tí èso ọ̀ràn èèyàn tó jẹ́ náfìlà àmọ́ tá a máa ń ṣe ń jàmá gẹ́gẹ́ bí sọ̀látùl Eid sọ̀látùl Eid méjèèjì bákan náà sọ̀látùl Kusuf àti sọ̀látùl Khusuf bákan náà sọ̀látùl Istisqa ẹ̀rí pé gbogbo àwọn sọ̀látì yẹn wọ́n èso ọ̀ràn èèyàn tó ṣùgbọ́n a máa ń ṣe wọ́n ní imam níbi sọ̀látì márààrún tá à ń lójoojúmọ́ yìí àwò mọ́sálásí wo ló ti fẹ́ máa ṣe imam nítorí pé àwọn mọ́sálásí oríṣi méjì làwọn mọ́sálásí ní orílẹ̀-èdè Islam tó máa ti ń lo Islam oríṣi méjì ni àwọn mọ́sálásí máa ń jẹ́ alákọ̀ọ́kọ́ oná ni masajidu sultaniya mọ́sálásí tó jẹ́ tìjọba tó ṣe pé ìjọba ló ìjọba ní mójútó àbí èèyàn kan lọ́kọ́ ó gbélé ìjọba lọ́wọ́ abẹ́ àmójútó ìjọba lọ́wà ìjọba ló ń ṣàtúnṣe rẹ̀ ìjọba ń lọ́wà responsible fún mọ́sálásí yẹn oríṣi àkọ́kọ́ nù. oríṣi kejì òun náà ni mọ́sálásí eléyìí tó jẹ́ àmà mọ́sálásí gbogbogbò tẹ́pẹ́ àwọn èèyàn inú wọn kọ́ nǹkan wọn kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọba olówó kan lọ́kọ́ ará àdúgbò lọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọba ó ní alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé mọ́ṣáláṣí ìjọba iná la ti fẹ́ fìyàn ṣe imam iná la ti fẹ́ fìyàn ṣe imam kọ́tọ́ ò káfẹ́nikẹ́ni ṣe imam ń bẹ̀ àyàfẹ́ni tí ìjọba bá yàn mọ́ṣáláṣí tíjọba ni kọ́tọ́ káfẹ́nikẹ́ni ṣe imam ń bẹ̀ àfẹ́ni tí ìjọba bá yàn á sì rí i pé eléyìí òun náà nìkan tá ń lò títí dòní láwọn ìlú táwọn mùsùlùmí ti pọ̀ bóyá ibi tá ti ń lo sharia ẹ̀sìn islam gẹ́gẹ́ bí asaudiya àbí ibi tí wọ́n tiẹ̀ ti lò gẹ́gẹ́ bí àwọn ilẹ̀ lárúbáwá yòókù àwọn mọ́sálásí kan àti wọ́n máa ń pè ní masajidul awqaf masajidul awqaf àwọn mọ́sálásí ti ń bẹ lábẹ́ wizaratul awqaf ilé ìjọba ti ń mójútó gbogbo ń táwọn èèyàn tó ṣe é pé wọ́n gbé sílẹ̀ fọ́lọ̀ àmọ́ káwọn èèyàn máa jàǹfààní rẹ̀ tí wọ́n ń bẹ lábẹ́ àmójútó ìjọba irú àwọn mọ́sálásí báyẹn láàrí pé ìjọba ló máa ń fi ìmáàmù síbẹ̀ ìjọba ní ó yan ìmáàmù síbẹ̀ ìjọba ló ní àmójútó lórí irú àwọn mọ́sálásí báyẹn tọ́ ẹni tí ìmáàmù bá fi ṣe tó lórí wa tó bá fi ṣe ìmáàmù ńbẹ̀ ni ó ṣe ni ó máa ṣe ìmáàmù o tá a bá lè lọ fẹ́ lomi ìsì ipò nìkan máa ṣe ìmáàmù àfẹ́ni tí olórí yàn eléyàn lè dà lúrú o ó lè bí fìtínà o ẹ máa fọlọ́pàá kó yàn ajẹ́ pé èèyàn náà lọ dá sí ti ọ̀kan o torí ẹ ẹni tí ìmáàmù bá yàn onìkan ni ó wà ń bẹ òun ló lẹ́tọ̀ọ́ sí kódà kó ṣe pé ń bẹ nínú àwọn jàmáà bẹ̀ kó ṣe pé ń bẹ nínú aráàlú yùn ẹni tó mọ̀ ju ẹni náà lọ ẹni tó nímọ̀ jù lọ tó yẹ pé gbogbo ojú tá a bá fi wò wọ́n dáa jù lọ alẹ́ ni tí ọba bá yàn tí ẹni tí ń ṣèjọba bá yàn ọlọ́lẹ́tọ̀ sáti wà ń bẹ̀. tíru lè má mú bẹ́ẹ̀ ọba wá sílé. bàbá travel talẹ́ni tí ó ṣe sọ láti fáwọn yìí wọ́n lẹ́ni tí ìmáàmù bá yàn pé kó ṣe kó délé dèun onìkan ló lè ṣe sọ láti mẹ́. ẹni tí ìmáàmù ọba yàn pé kó délé dèun kò gbọ́dọ̀ débẹ̀ kò gbọ́dọ̀ débẹ̀ tọ́ ìmáàmù ò sílé ṣùgbọ́n ìmáàmù ọ̀ràn ti fẹ́ nìkan kalẹ̀ wípé kó ṣe adélédò ẹnìkan kan gbọ́dọ̀ bọ́ síwájú á pe ìmáàmù níbikíbi tó bá wà tó bá ṣe pé bí tá a ti lè pè é ni adúpẹ́ fọlọ́ wọn lè pè yàn ránṣẹ́ láyè sí bàbá ìmáàmù ẹ̀ sí ń lé jùmọ̀ ta ni kó ṣe sọ̀láàtì fún wa ẹni tí bàbá yẹn bá tọ́ka sí náà ni ó ṣe sọ̀láàtì ẹnikẹ́ni ò tún gbọ́dọ̀ bọ́ síwájú àfẹ́ni tó ń bá fà kalẹ̀ ó túmọ̀ sí pé kò sí náà ìbí nìyẹn kò sí náà ìbí nítorí tí náà ìbí bá wà sẹ́mi pé tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé bàbá òsínlé naibul awwal naibul awwal náà òsínlé ajẹ́ pé naibul thani ajẹ́ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ kejì imam kò sí ti ń jẹ́ naibu ń bẹ̀ nù tọ́ wọ́n ní tí imam ọba sínlé kò sí yẹn nìkan pé kó ṣe sọ láti dípò òun tọ́ a sì rí pé ajẹ́ pé ń gbà náà tari kọ́ kájú òṣùwọ̀n á ní kó ṣe sọ̀láàtì. pàpẹ́ sọ̀láàtì dóhùr la fẹ́ ṣe ó ṣe sọ̀láàtì dóhùr. àwa dúró di asùr bàbá òde sẹ́ni tá a yàn ní dóhùr yẹn náà ni ó tún kọ́ntínú ní asùr àbá yẹn lómi wọ́n ní ọ̀rọ̀ oríṣi méjì àwọn kan ní ẹni tá a ti yàn kọ́ kọ́ntínú àwọn kan sọ pé rárá ẹ̀yẹn lómi nítorí kọ́ mọ́ bàá <laughs> so torí de eléyìí ẹfẹ lomi ìdípò rẹ̀ ẹ ṣàkíyèsí ń bẹ wípé gbogbo nǹkan tí wọ́n ń tọ́ka sí náà ni pé ọ̀nà tá a gbà tá a fi ní jẹ́ pé a ṣe nǹkan tí ó mú kọjá pé ẹni tí è ṣe ẹni tí ìjọba fi síbẹ̀ ẹni ṣe sọ̀lá àgbọ́dọ̀ sáfù. torí ẹ̀ náà láwọn àlùbí tí wọ́n ti ń ṣe báyẹn ike tí wọn bá yan imam ike kọ́ máa ṣe sọ láti fáwọn èèyàn imam yẹn wá wá déédéé ọwọ́ àlọ́ yẹn nìkan bíi pakistani kan bí kọ́ máa dípò òun ará pakistan kọ́ máa dípò òun òun wá ń ṣe sọlẹ òsínbẹ yẹn ó ṣe sọ̀rọ̀ tó wọn ní dàlú rẹ mà pakistan máa ń sọ lárúbáwá ó lójú ẹ yóò ti pẹ́ pọ̀ láàrin lárúbáwá kó tó máa sọ̀rọ̀ kéèyàn má tètè mọ̀ pé ah, lárúbáwá kọ́ lélẹ́yìí pakistani ni ọ̀hún kàkí o bẹ́ẹ̀ náà lèyìn ó tètè dáàmà pé léyìí báyìí kìí ṣe lárúbáwá àwọn ará àdúgbò wa mọ̀ wọ́n wá lọ dẹ́sùn imam pé iṣẹ́ ti ń ṣe kò mójútó nítorí di eléyìí ẹ yọ tó irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ tọ́ tó bá jẹ́ pé èèyàn méjì ni ìjọba bá yàn pé kí wọ́n máa ni kí a lè yan imam méjì fún mọ́ṣáláṣí kan a lè yan imam mẹ́ta fún kan tí ìjọba bá sọ pé ìwọ ọmọ wa ṣe sọ̀lá wa ti tọ́ wà lọ́sàn ìwọ ọmọ ṣe torú ìjọba fi lé kálukú lọ ní òmòjútó àbí ìmáàmù sọ pé one day on àbí one day off bẹ́ẹ̀ níjọba sọ a jẹ́ pé wọ́n ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí ó ṣe gbogbo salawatul khams ẹnì kejì ni wọ́n ṣe lọ́la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n bá ṣe là kalẹ̀ fún yín ni. tí wọ́n bá wá sọ pé ẹ̀yin méjèèjì la fi ṣe imam a jẹ́ pé ẹni ẹnitọ́ bá tètè dé ní ọmọ sí imam èmi lè tètè dé nìsín kọjá pé wọn ló tètè dé ní sọlá tètè ń bọ̀ kò sí wàhálà ń bẹ wọn ni tọ́ bá rí bẹ́ẹ̀ ẹni tó máa wá fi ṣe imam ru mọ́sálásí báyẹn òun lọ lẹ́tọ̀ọ́ láti máa yan làdáni tí wọ́n pèpè fún sọlá tì torí pé ara ṣe tán fún un kí iṣẹ́ rẹ̀ ó lè bá a jẹ́ nítorí ṣe bó ti ṣe tọ́ òní ọ̀yàn làdáni fúnra rẹ̀ eléyìí jábà kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run fúnru àwọn ìmáàmù báyìí wọ́n máa gbowó ní baytu malil mùsùlùmí wọ́n máa gbowó ní baytu malil mùsùlùmí àmọ́ kìí sowó oṣù wọ́n máa buwó fún wa láì jówó oṣù ìyàtọ̀ wọn buwó fún àtowó oṣù onígbàdúró sẹ́tìmọ̀ ń ṣe sówó fún mi ni owó oṣù nìyẹn owó ìpọ̀jù sẹ́tìmọ̀ ń lọ owó oṣù nìyẹn àmẹ́ni tí wọ́n buwó fún òní ìyàwó ọlọ́wọ́n fa àlùbáríkà sí mi torí tí wọ́n bá fún àbí wọn ò fún òun sì ń tí ò sí torí pé àtàwa àtẹnudí fún wa lówó náà ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí wa pé ká sin lọ ó sin lọ orówó gbà ó gbọ́dọ̀ lọ ó ń sin lọ kò sẹ́ni tí ó fọ́n kọ́ bọ̀ ó tún gbọ́dọ̀ sin lọ torí ẹ̀ wọ́n ní kò sí tó burú kéèyàn gbowó lórí irú eléyẹn akramakumullah àwọn mọ́sálásí tó bá jẹ́ pé ìjọba òun ló gbé kalẹ̀ bọ́rọ̀ rẹ̀ ti ṣe rí nu ǹjẹ́ láwùjọ tiwa lónìí tó a ní mọ́sálásí tó ṣe pé ìjọba ló gbé kalẹ̀ kò sí kọfẹ́ sí kọfẹ́ sí kọ́nà ní kápítà ìlú kọ̀ọ̀kan tí wọ́n bá pe mọ́sálásí ní mọ́sálásí ìlú ìjọba kan sí tó lè kílèmù pò ń lò ní ní nàìjíríà ń bì kọfẹ́ sí ẹ rí i pé a lè péjọba sí ńgbà tá à ń kọ́ ọ ẹ ràn wá lọ́wọ́ o a fẹ́ kọ́ mọ́ṣáláṣí o ẹ rí i pé ìjọba àwọn ti sọ pé kálukú ọmọ ẹsẹ̀ tó bá wù ha ok ìgbà tí ìjọba tí ò jẹ́ pò ń kọ́ tó pè ń wọ́n ní national mosque làbújá national masjid làbújá ṣe eléyìí náà ìwọ̀nba níjọba ń dá sí ìwọ̀nba níjọba ń dá sí tó mọ́ṣáláṣí láwọn àlú tiwa kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gbogbo tí àwọn ọba àlú wa lọ́kọ̀ wọn ni kálukú bá wò ìlú kọ̀ọ̀kan sọ́ba lọ́kọ̀ mọ́sálásí ni mọ́sálásí ní bá pèntì mọ́sálásí ìlú sọ́ba lọ́kọ̀ ni generally àwọn èèyàn náà ni wọ́n kọ̀ nítorí pé ńgbà tán fẹ́ kọ yẹn wọ́n pe oníwá wọ́n pe lẹ́yìn onítọ́rọ́ oníkọ́bọ̀ onísísì wọ́n dà sí ṣùgbọ́n immediately tí wọ́n bá ti pe mọ́sálásí mọ́sálásí ìlú ní tí máa sábà ṣẹlẹ̀ oní ànípọ̀ bá lúkọ̀ kan wọ́n jẹ gàba lórí mọ́sálásí yẹn. ẹni pé tí wọ́n bá pe mọ́sálásí mọ́sálásí ìlú wọ́n máa sábà kọ sítòsí ààfin ọba. lọ́nà tó ṣe pé tó bá di ní ọjọ́ júmọ́à bóyá ọba ẹ̀ ń bẹ́nu ẹni tí máa sin lọ́run pẹ̀lú sọ́lẹ́ yóò fi jẹ́pọ̀ yá sí lẹ́sẹ̀ láti wá sí mọ́sálásí. àwọn ọba ní àwọn ilẹ̀ Yorùbá wa èyí tó pọ̀ jù nínú wọn tí wọ́n bá ń jẹ́ orúkọ mùsùlùmí kò dájú pé wọ́n ń ṣe Islam nítorí pé ńgbà tí yẹn bá ti jọba nílẹ̀ Yorùbá eléyìí tó wọ́pọ̀ jù òun náà ni pé gbogbo tó máa ń ṣe lóòsàlú ẹbọ ọ̀lú ọba náà bá wọn dá sí i. nítorí pé kí ni yóò sọ pé ń jẹ ọba lórí gbogbo nǹkan ni yóò máa bá wọn ṣe ọdún ti mùsùlùmí yóò máa bá wọn ṣe tọmọlẹ́yìn pọ́ọ̀lù yóò tún máa bá wọn ṣe tóníbílẹ̀ bìdẹ́lì tó bá dijọ́ ọdún ọ̀pọ̀lọpọ̀ ọba náà lọ ìdì ó lè jẹ́ pé kò ṣe sọ láti kankan títí tí ìdì fi dé njọ́ tí ìdì bá dé òun náà lọ sí ìdì. kódà lọ́pọ̀lọpọ̀ lómi nínú tó tún máa ń ṣẹlẹ̀ òun náà ni pé ìdí yẹn wọ́n wà mọ̀tọ́ wọ́n yóò di túláàsì fún wọn pé kó dúró di ọba ó dìgbà tó bàbá tó dé ìgbà náà ni wọ́n tó lè ṣe sọ̀látul Eid ó sì lè jẹ́ pé ọba yẹn Eid nìkan náà máa ṣe a sì ọba tó wá sí yẹn òun náà ni ó tún kéde pé ọdún ààfin rẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ òun náà ni ó tún kéde pé ọdún orò ọbẹ̀rẹ̀ ààfin rẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ ọba yìí òun ni ó tún máa fi wọ́n jẹ oyè ẹbọ àti oyè oríṣiríṣi tí wọ́n ń jẹ nídìí wọ́n ń bọ̀gún wọ́n ń bòòṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ irú àwọn ọba wọ̀nyí báyìí tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe tí wọ́n sì tún láwọn ń ṣe Islam lórúkọ mọ́sálásí àkọ́kọ́ tí ò bá jẹ́ tìjọba tọ́láṣẹ kò tún jẹ́ ti ìjọba kò tún jẹ́ ti ọba tóun ọ̀ láṣẹ nítorí pọ́ bá kọ́lọ́kọ́ mọ́sálásí irú nǹkan tí Al-Imam Nawawardi sọ yìí kò tiẹ̀ ráyè láwùjọ tiwa nítorí pé àwọn ọba yìí kọ́ ni wọ́n kọ́ mọ́sálásí tọ́ba bá wá jẹ́ pé ń pàṣẹ lórí mọ́sálásí látàrí pọ́ba náà dúró déédéé látàrí kó fi hàn pé mùsùlùmí gidi lòun àtìgbà tó sì ti jọba kò sẹ́bọ́jọba àtìgbà tó ti jọba kò bá wọn lọ́wọ́ ń di ẹbọ kò bá wọn sọ sàbí tí wùlé ó kéré ma irú àwọn bàbá ọ̀hún kò sí nǹkan tó burú o tó bá jẹ́ pé a bá gbà fún kó jẹ́ pé ní ọmọ fi ìmáàmù tó bá kájú òṣùwọ̀n síbẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ tó bá bá ti prúfù pé mùsùlùmí lò tó sì dúró déédéé àmọ́ tó bá bá wà bó ti ṣe wà tó jẹ́ pé ọba ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò sí tọ́kàn wọn pẹ̀lú ẹ̀sìn Islam ẹ̀sìn pẹ̀pẹ́ ẹ̀ bá lórí gbogbo nǹkan ń tá a fi lè gbà kẹ́ ẹ máa bá wa fi ìmáàmù tiwa náà jẹ òun náà ní kẹ́ ẹ máa fa àwọn pásítọ̀ náà jẹ kẹ́ ẹ máa fa àwọn rẹ́fúrẹ́nì náà jẹ a sì ti mọ̀ yí pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ta ní jájá ní mọ́sálásí àwọn sọ́ọ̀sì tí ó wà tọ́ba kan wà dé tí ó lò lòun fi bíṣọ̀pù jẹ òun lòun fi pásítọ̀ jẹ lòun fi reverend jẹ kí lọ́wọ́ adé tó fi jẹ́ pé ìlọkulọ̀ lẹ́ fi ń lọ wà ẹ̀yin ò islam ẹni kò pé yín ẹ̀ǹkà ń jókòó islam ní etí máa ń jẹ́ bẹ́ẹ̀ kí á ló dé tó fi jẹ́ pé ẹ̀lẹ́ máa fi ìmáàmù jẹ ẹ̀yin ọ̀mọ islam bùnlẹ̀ sí fẹ́ mọ̀ pé nìkan kájú òsùn báwo ló ti ṣe jẹ́ tó fi jẹ́ pé ẹ fẹ́ dẹ̀sìn ọlọ́run ọba arúmọ́ wa lọ́wọ́ ẹ wàá máa mú àwọn èèyàn wá láti ibikíbi ẹ sọ pé náà ni imam bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣe dénú ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tó bá wá tán yóò a fi imam kò mọ fati Ake, mùsùlùmí ẹni tá a fi ṣe imam kò mà ti wùlé ó ma torí e, ọ̀dọ̀ wa wa ipe ká aláwọn èèyàn tó kájú òṣùwọ̀n àwọn ẹni tó mà nípa ẹ̀sìn Islam ní àwùjọ kọ̀ọ̀kan gbogbo ẹni tó bá fẹ́ ṣe imam kò sí mushkila ń bẹ̀ àti sọ pé kò sí tó burú kí wọ́n sọ pé wọ́n ṣe imam àwọn olùmọ̀ tó bá wà láwùjọ yẹn àwọn ni ó screen wọn kí wọ́n ṣèdánwò fún wọn ẹni tó bá páàsì tó ṣàṣeyege jù ó ní kó máa ṣe imam fáwọn yẹn tẹ́lẹ̀ yìí jẹ́ ọjà sí pé ó yẹ kí institute à ń ṣe imam à ṣe imam kó kúrò lábẹ́ ọba nítorí pé ẹ̀sìn làwa ń ṣe kìí sàṣà ẹ̀sìn là ń ṣe kìí sàṣà ẹni tó bá sì ń ṣẹ̀sìn ló lè dẹ́sìmà ẹni tó bá nímọ̀ nípa ẹ̀sìn ló lè mọ̀ á yàtọ̀ sẹ́ni tí ó bá wà ṣẹ̀sìn Islam. akramakumullah á rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà gbogbo ẹni tó bá bá fi ṣe imam gbogbo ẹni tó bá bá fi jẹ imam ẹ̀rí pé gbogbo ní tó bá bá ń ṣe yọ̀bọ̀ bá ṣe tó bá bá ń sọdún ẹbọ ọlú wọn àwọn lè mọ́mù yẹn náà máa bá wọn ṣe tí wọ́n bá mẹ́wù òtẹ́rú tí ó sọ pé wọn náà ní múrú ẹ̀wù yàn òun náà yóò sì wọ́ lọ́jọ́ tó bá ń ṣẹbọ yẹn òun náà tún máa kí wọn pé ẹ̀sà kú òní yìí ẹ̀kú òní ìwọ̀ tán pè ní ìmáàmù ìlú a'udhu billahi minash shaitani rajim lọ́pọ̀lọpọ̀ gba míì ẹ rí i pé tó bá ṣe pé ọba ìlọba fi hàn jẹ ìmáàmù kò ní lè sọ kò ní lè sọ nítorí pé wọ́n ti wọ́n ti rọ láhán nínú tí ó ti sọ fún nípa gbọ́dọ̀ sọ pé ìsìláàmù ju ẹ̀sìn kankan lọ wọ́n gbọ́dọ̀ dá wa lẹ́sìn náà lu mí o gbogbo wọn náà lọ́mọ àlìjẹ́nà kọ̀kọ́. tó ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù yẹn tó àwọn náà nígbà tí wọ́n ti ní tó máa ṣe ni òun náà máa ṣe tó tí ọba bá ti wá rí i pé ẹnìkan tẹ́yìn fẹ́ kó ṣe ìmáàmù yẹn kò ní máa bá wọn lọ́wọ́ nínú táwọn bá ń ṣe tó tako Islam yóò ló wọn fẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé nílùú mi tí ọba tó bá lọ sí odò ẹbọ wọn eléyìí tí wọn máa ń ṣe lọ́dọọdún tí ń bá ń padà bọ̀ ìmáàmù ni ó lọ pàdé rẹ̀ lọ́nà tí màá bá pàdé rẹ̀ lọ́nà kí ló dé tẹ́ lọ rẹ̀ yóò sọ pé a lọ tún ọba wẹ̀ sínú Islam lọ́dọọdún wọn máa tún wẹ̀ sínú Islam báwọn sọ àwọn náà ti mọ̀ pé ó ti ṣe ó àwọn tí wọ́n á tún fẹ́ tún wẹ̀ sínú Islam bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe lọ́dọọdún so bàbá ìmáàmù sọ dáa bẹ́ẹ̀ kò má dáa bẹ́ẹ̀ ọ̀ràn lẹ́ máa ń dáhùn ẹ̀ ń fi Islam ẹ̀ fi ń ṣeré ẹ̀ dákàmà akramakumullah nílẹ̀ Yorùbá wa àwọn ìmáàmù wa náà ta ni tí ìmà ni wọ́n ní tán fi débẹ̀ kò dájú ìbẹ́yìn náà ti rí bí wọ́n ṣe ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ bòmí a rí i pé kìí ṣe kọ́ba ní fi wọ́n jẹ àwọn ti ní system kan wọ́n ní kí aláàfọ̀ tó báyìí báwọn ní mọ́gàjì mọ́gàjì káwọn tó báyìí yẹn ni pé ẹ̀yin tí ilé yín máa jẹ imam ẹ̀yẹn tó àwọn aláàfọ̀ àtẹ̀yìn náà sì rí pé competent ẹ̀ jẹ́rí ẹ̀yin náà tó bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin náà padà shift sí mọ́gàjì level yẹn ni pé tẹ́ bá ti jẹ́rí ẹ̀yin náà tún ti di mọ́gàjì level tòǹgbà tán bá wá tò ní láì méjì yẹn wọ́n á pé àwọn onímọ̀gàjì ló jẹ́ àwọn aláàfáà lọ́kàn àfáà nílẹ̀ yorùbá kí ni wọ́n náà tiẹ̀ wá títí kọ́ fẹ́ ṣẹlẹ̀ máàmù gan nílẹ̀ yorùbá nígbà míì wọ́n lè fògùn báyé ẹ̀ jẹ́ lórí pé o ti pẹ́ńbẹ́ jù kó o tètè kú lẹ́yìn náà bó tilẹ̀ jẹ́ pé bàbá imam ti kú ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ̀ wá wájú ẹ̀ ní ṣe ẹ̀ ní tètè kú torọ́ dọ̀ ni so wọ́n bá máa wọ́nà tó tún fi kẹ́lẹ́mọ̀ ṣe ọrùn yín kẹ́yìn náà ó tètè kú dànù kó fi lè jẹ́ pọ́kà àwọn ah, ah torí tọ́lọ̀ àwọn àgbà islam ẹ̀bùn kò sì kú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù mi ń pọ̀ ẹ̀jẹ̀ ní tilẹ̀ fi máa lójoojúmọ́ tí ó máa pọ̀ ẹ̀jẹ̀ látàrí nákàlẹ́ burúkú tí wọ́n ń sàsì ìmáàmù kan ń ṣe wá dáa ẹ jìnnà sí gbogbo ẹbọ ẹ jìnnà sí gbogbo nígbà tó jẹ ìmáàmù wọn gbé ọṣẹ wá wọn ní dandan gbọ́dọ̀ wí ọṣẹ yìí bàbá ẹ jẹ́ bẹ́ẹ̀ wọ́n pa yín bó láṣẹ wẹ̀ <laughs> ẹni tí ń sọ pé gbogbo nǹkan wọn dá ó ń sọ pé bó láti wẹ̀ pé kọ́ mọ́ bá a pa tẹ́lẹ̀yìn sọ̀láàtì ni ó ṣe má sọ̀láàtì pọ̀ eléyìí ti kó ń sọ̀láàtì ẹlòmíì tún jẹ́ ìmáàmù gan wọ́n tún sọ dolúndù kò ní sọ̀rọ̀ mà yọkàn wà ń bẹ yóò gbé láwà ni yóò fi bu ẹnu yóò fi àwọn ọba aláàmà ni yóò fi tán bá ti ń jẹ mìà mìà láàmà kan máa fi kíní bu ẹnu ìmáàmù náà máa fi kíní bu ẹnu yọkàn jókòó báyìí kò ní sọ̀rọ̀ ẹnìkan máa sọ pé ìmáàmù ní ká sọ fún yín kí ló sọ kò sọ nǹkankan kò sọ nǹkankan irọ́ lásán. <laughs> akramakumullah nílẹ̀ yorùbá wá pé ìmáàmù mi láwọn ìlú mi ẹ pé ká pé wọ́n ké wọ́n sì mọ̀ dáadáa ni wọ́n fi jẹ́ ìmáàmù lọ́nà tó gbogbo aráàlú gbogbo gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n ń kọ́ kí ó ń lù wọ́n mọ̀ wá kí lọ́dọ̀ rẹ̀ nítorí pé ní imam débẹ̀ nílẹ̀ yorùbá àfi bíi sara sara ni wọ́n máa lọ wọ́n lè kó kú bì kan wọ́n kà fi dáwò ẹ wọ́n ṣe kíní kadà láìlù wọ́n ṣe kíní ọ́ parí iṣẹ́ wọ́n sì ẹni tó jẹ́ ìmáàmù lù tó bá parí sọ̀látùl fajr ní mọ́sálásí yóò sì jókòó síbẹ̀ ibẹ̀ ni ó wà títí di bí aago mẹ́wàá gbogbo yìí wọ́n máa gbé tíra wà wọ́n máa gbà yọ́n máa ṣàlàyé fún wa tẹ́lẹ̀ bá gba tiẹ̀ tán lómi ọ̀bọ̀ wájú tẹ́lẹ̀ bá gba tiẹ̀ tán lómi ọ̀bọ̀ wájú tẹ́lẹ̀ bá gba tiẹ̀ tán lómi ọ̀bọ̀ wájú ìtumọ̀ pé ìmáàmù ni ọ̀nù ìmà àmọ́ wọ́n ní sin imam sàrà so a'udhu billahi minash shaitani rajim tó túmọ̀ sí pé nǹkan ṣe wá pọ̀ nǹkan sí wọn àwọn nǹkan tó yẹ ká mójútó àmójútó tí wọ́n bá rí pé àwọn ọmọ kan wọ́n mọ kí wọ́n ṣe kí wọ́n máa bínú wa kí òkìlókè lórí kí òkìlókè ẹ̀yin ti yín ẹ̀ kí nǹkan kan wọ́n láwọn lè nakaliláìsì kí o rẹ̀ tí ò ní mọ nǹkan kan ẹ gbọ́rọ̀ nakaliláìsì báwọn sọ ní ìsàdúrà ni nakali yọ padà sórí yín ni torí di eléyìí báyìí eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé atún àwùjọ wa ṣe. ìmáàmù kankan ra sọ lárúbá jumla mẹta gbogbo ẹ̀ máa sọ kékeré la so eléyìí tó ti ha dọ̀rọ̀ bẹ̀ ṣe dùn amúra torí di eléyìí à ń bùkátà láti tún àwùjọ wa ṣe pé àwọn èèyàn tí wọ́n ń lọ tí a á rí i pé láwùjọ tiwa lónìí nínú àwọn nǹkan tá à ń tún bùkátà nínú àwọn nǹkan tá à ń bùkátà òun náà yẹ ká ní àwọn kan láwùjọ wa tí wọ́n jẹ́ olùmójútó ìmà olùmójútó ìmà nípa ọ̀rọ̀ ẹ̀sìn nínú wọn ara àwọn tó nímà nípa tafsir ara àwọn tó nímà nípa fiqh ara àwọn tó nímà nípa tawhid àtúrà àwọn tó nímà nípa èdè lárúbáwá látúnra àwọn tó nímà nípa síra àwọn ikọ̀yún nílùú kọ̀ọ̀kan àwọn ni wọ́n jẹ́ olùmójútó ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn nínú ìlú yìí. kíkàn sí pé àpè aláàfà tẹ̀fsíìr lọ́pọ̀lọpọ̀ ìlú Yorùbá àfà tẹ̀fsíìr náà ni wọ́n kálàs. àfà tẹ̀fsíìr náà tẹ̀fsíìr irú èwo wọn máa ṣe. ẹ̀rí pé tarjamatun tafsiriyya wọ́n kàn gbé Jalalayn síwájú. Si wọ́n sì máa túmọ̀ tó sọ ọbẹ̀ lọ́ba tán kò sí nǹkan míì tẹ́yìn máa gbé Ibn Kathir síwájú pé ah, àwọn ọmọ tó ké òkà tó kùnù jàlálẹ́ ní ìlànà táwọn bàbá wa máa ṣe látijọ́ aláyé ti dáyé so Ibn Kathir báwo wọ́n ní kí o ti ń fọdún kú falan nazidakum illa adaba ẹgbọ́n nǹkan mẹ́wàá so à ń bùkátà àwùjọ wa náà yẹ kó lọ síwájú tẹ́rí àwọn olùmójútọ́rọ̀ ọmọ iṣẹ́ tí wọ́n máa ṣe pọ̀ gan-an nínú iṣẹ́ wọn ni pé wọ́n promote mẹ̀sìn àwọn olùmọ̀ yọ lọ́tún wọ́n yọ lọ́sì wọ́n jẹ́ pé ìmọ̀ wa ó nítumọ̀ ó lóòrìn tó àwọn ni wọ́n máa ṣètò àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọyẹ kó jẹ́ pé mọ́ṣáláṣí báyìí afa alágbájá èèyàn máa kọ́ àwọn èèyàn ní tefsir níbẹ̀ ní mọ́ṣáláṣí báyìí èèyàn máa kọ́ wọn ní fiqh níbẹ̀ níbi báyìí tawhid lẹ́yìn ọmọ kọ́ wọn ẹ̀yin kọ́ ẹ máa kọ́ wọn ní náhù ẹ̀yin ẹ máa kọ́ wọn sọ́rùfù bẹ́ẹ̀ ẹ wá wo bí lọ́síwájú ó sì bá lù wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ iná ló ṣe wípé wọ́n tara bẹ́ẹ̀ àwọn náà padà kọ́mà wọ́n padà dẹni gíga wọ́n padà dẹni tó mú àyípadà bá tó bá jẹ́ pé a bá dúró lórí bá ti ṣe wà lónìí tàṣọ àwọn àfáà tẹ̀fsìrì àfáà tẹ̀fsìrì náà ni so tẹ̀fsìrì ò sí ń gbà mí bọ́yọ́ ọlọ́run lọ sọ pé rọmọdán ni ẹ máa ṣe tẹ̀fsìrì ẹ máa ṣe ń gbà mí o kò sì sí lákọọ́lẹ̀ níbi kankan pé ẹ máa ṣe tẹ̀fsìrì rọmọdán kò sígbà tẹ̀ ṣe tẹ̀fsìrì tẹ̀ ṣe tẹ̀fsìrì àmọ́ ṣe tẹ̀fsìrì làwa ń ṣe torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nákẹ́lì wọ́n máa há ń bẹ̀ máa há nákẹ́lì pé ibi tá a dé yìí fa ìdà àmẹ́sàn-án wẹ̀ sẹ́ǹfẹ́ abẹ́ẹ̀fẹ́ à ń fẹ́ sẹ́ǹfẹ́ abẹ́ẹ̀fẹ́ kálukọ́ máa mú wa kálukọ́ máa mú wa kálukọ́ àǹfààní tó wà bẹ́ẹ̀ ni pé um, ẹ hàn áyà yìí níye ìgbà báyìí ẹ wàá fi ewé kìnnìkan ewé kìnnìkan ṣé nítorí ànábì kọ́ wa nù ṣé nítorí ànábì kọ́ wa nù wọ́n tún máa kíra pé ẹ kú sẹ̀yìn dà nábì ẹ gbọ́rọ̀ ẹ ń sẹ̀yìn dà nù alẹ́ ń ṣiṣẹ́ babaláwo ẹ ń so wọ́n wá máa wò pé pẹ̀lú tàbátì àdáta àti fikun àwọn ti islamize islamization báwò kìí ṣe tánàbí wa kọ wa nù ànábì kọ wa láwọn àdúrà téèyàn máa ṣe téèyàn máa fi rí sọ àdúrà téèyàn máa ṣe tọ́lọ́ máa fi gbọ́ tí máa fi bá àyàn gbọ́ bùkátà èèyàn àdúrà téèyàn máa ṣe tọ́lọ́ wọn fẹ́ lẹ́dàá wa tí máa fi sànú èèyàn àwọn eléyìí ní mójútó èsì kan lọ jó nǹkan àmà lọ síyàn gbẹ́rẹ́ àmà sa ní abẹ́fẹ́lẹ́ lágbárí pékin torí de ìsìláàmù ti wà Islam ìsìláàmù tọ́lọ̀ fi rán nàbì nù sallallahu alaihi wasallam tí ì bá sìn ni wọ́n ń ṣe àfi kó yíwà rẹ̀ padà. ó yẹ ká ní àwọn wa kò sì bùkátà pé àwọn wọn láwà ní kó tó di pé wọ́n di bẹ́ẹ̀ láwà ní kíni nígbà tí èsì pé àmọ́ tá a fẹ́ fasọ́ sí. wọ́n mọ̀ kọ́yàn ní màá báyìí wọ́n mọ̀ kọ́yàn ní sọ́ọ̀sẹ̀ di pé ká sọ pé wọ́n ṣe àwọn asọ gbogbo ẹ̀sìn di ọ̀nà tó yẹ wọn fi ń ẹ́ àbí òye wa fi pawó òun náà wọ́n á máa wúra rẹ̀ ẹlòmíràn máa rìn lọ́n lòlù máa pe àwọn eléyìí ọmọ yẹn ni pé àwọn ọmọ yín bàbá tí wọ́n mọ̀ pé àfàtẹ̀ sí ló ń kọjá ni irọ́ lásán. òun lẹni tí ó máa dáhùn ìbéèrè àwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn mufti yìí báyìí ó pàtàkì púpọ̀ ní àwọn orílẹ̀-èdè míì á rí i pé wọn ò fi ṣeré rárá yéṣe gbogbo èèyàn náà ni wọn máa báyàn sọ̀rọ̀ ọlọ́run tẹ̀lé biléèrè gbogbo béèrè nítorí tó bá ti di pé gbogbo èèyàn náà lẹ́lẹ́ biléèrè ọ̀rọ̀ lè máa takora wọn ẹ sì rí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ibẹ̀ yẹn làwọn tẹ́bàtì wọ́n ti bí ẹnìkan léèrè ọ sọ̀rọ̀ wọ́n tún á bí ẹlòmíì léèrè wọ́n wàá kaalẹ̀ ẹnìkan sọ pé láyẹ̀ jùs ẹnìkan sọ pé yẹ jùs ẹ rí wọn ọ̀kan ènìyàn sọ pé láyẹ̀ jùs ẹnìkan sọ pé yẹ jùs wọ́n wàá kaalẹ̀ ẹ so ti gbọ́ test jẹ́ n fi ránṣẹ́ sí ọ ìwọ ń kọ́ jẹ́ n fi ránṣẹ́ sí ọ kẹlẹ́ fọ́ọ̀dì wọ́n kàn fẹ̀sìn ṣeré. so ẹ rí i pé àwọn èèyàn náà tún dákún wàhálà nígbà tó ṣe pé àwọn náà kọ̀ láti lọ lé kí ó fóònù ni tẹ̀sí mọ̀ pé fóònù làwọn náà fi lọ kọ́ kí ó sá à ń kàn pa àwọn àfáà ní kejì ọ̀sọ́kùnrin lọ ọ̀kẹ́ rẹ̀ tá a bá bí wá lè rìn kábàá kí n láàsọ irọ́ lásán tó à ń bùkátà ká ní olùmọ̀ olùmọ̀ ńlá nílùú kọ̀ọ̀kan tẹ́ pé wọ́n máa ṣe fẹ́tùwà onú òbùkátà ká ṣẹ̀ láwàdì nítorí mufti wàhálà ńlá ni ẹni tí wọ́n máa dáhùn àwọn àbéèrè wa nípa ẹ̀sìn Ọlọ́run wọ́n ní tí ó bá sí nílùú kan oríṣiríṣi aburú ó lè máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ lè máa takora wọn tásì máa lẹ́nìkan tó ṣe pé yọ lájà tí ó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lè tako tẹlómi tẹlómi náà tako tiẹ̀ and nobody will like to surrender to the order wàhálà ọmọ àṣẹlẹ̀ ṣùgbọ́n mufti ẹni tó jẹ́ mufti imaamu al-haramain al-juwaini nínú tírà rẹ̀ ghiyathul umam wọ́n ní ẹjẹ́ ká ṣe ní kúkúrú àwọn májẹ̀mú mẹ́fà yìí gbọ́dọ̀ pé sára ẹni tó jẹ́ mufti alákọ̀ọ́kọ́ al-istiqlalu bil-lughati al-arabiyyah ó lórí ìmọ̀ èdè lárúbáwá èsì lárúbáwá jẹkọjẹkọ yọ mọ dáadáa àwọn lárúbáwá máa fi wá ṣe yẹ̀yẹ́ bí àwọn ọmọ Misr lásìkò táwa wà ní Kútọnù àwọn ọmọ Misra tí wọ́n máa fi ránṣẹ́ pé mab'uthul Azhar Sharif ọ̀kan wá wà táàrin súnmọ́ dáadáa kí máa ń sọ pé kí ló sàwọ Áfíríkà wọ́n níbi kíni ẹ̀yin sàfíríkà ni kí ọdà àwa tá a dúdú ẹ̀yin náà dúdú ni. oni tó máa ti ń bá a sọ èdè lárúbáwá a kò mọ̀ sí alhamdulillah alhamdulilah alhamdulilah sọ̀rọ̀ alhamdulillah lárúbáwá náà alhamdulillah so àwọn ọmọ wa wọn pé gbà mí kò sí munasaba hal akalta alhamdulilah hal turidu an ta'kul خذ من هذا الطعام ما يكفيك الحمد لله اخرج الحمد لله tó gbogbo àwọn ọmọ wò pé alhamdulilah alhamdulilah àwọn àfa wa sì gbìyànjú gan o wàláhì àfi téèyàn bá jalábòsì àwọn àfa wa wọ́n gbìyànjú nítorí pé yes wọ́n lè má lè sọ lárúbáwá bá a ṣe ń sọ ṣùgbọ́n tinú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti jáde kò sí bí èdè lárúbáwá náà ṣe lè le tó àwọn àfa wo túmọ̀ rẹ̀ fún ayọ̀bá wàláhì àfa mi sì lè má lè sọ lárúbáwá jùmlà kan òkè ṣé ìrọ̀rùn ni wọ́n mọ àwọn nǹkan ni wàláì kìí ṣe rọ̀rùn bí àwọn tíra aṣíríyàwó àbí ìṣìríníyà àwọn dáálíyà maqamatul hariri àtẹ́rẹ́ ni wọ́n tó ń sọ lárúbá tààlì tìlẹ̀ dàyàkó kó ríran wò wàhálà kékeré làwọn bàbá yẹn ṣe wọ́n ṣe fojú di rárá so ibi tó bá kàn kù sí là ń sọ kàtúnṣe kàtúnṣe kìí ṣe pé ọ̀nà àtàkù bíi tirẹ́là tó takú sókè ó pẹ̀ tí ó tì so tá a bá rí nǹkan kan eh, ẹja túnṣe torí àwa náà gbogbo wa là ń dá papọ̀ torí di eléyìí ọgbọ́dọ̀ mèdè lárúbá dáadáa ẹlẹ́ẹ̀kejì ma'rifatu ma yata'allaqu bi ahkami shari'a min ayatil kitab gbogbo tó ní í ṣe pẹ̀lú ayatil alukur'an ọgbọ́dọ̀ mọ̀ kéèyàn ọmọ nasikh àti mansukh am àti khas mujmal wal mubayyan nítorí pé gbogbo sẹríya ń padà sí di alukurani ẹlẹ́kẹta ma'rifatu sunan ẹni tí ó ṣe mufti yóò mọ̀ nípa àwọn hadith anabi muhammad sallallahu alayhi wa sallam torí pé orí rẹ̀ gan iná ni òfin sẹríya ńlójókèlé lórí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí pé ló fi ṣàlàyé alukur'an iṣẹ́ rẹ̀ ó fi ṣàlàyé kí ni ọlọ́run bá fi ń kọ́ wa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sànàbì lójú ayé rẹ̀ àlàyé ni fún tó wà nù alukur'an. ẹlẹ́kẹrin bákan náà wọn ní lábẹ́ eléyìí lábẹ́ ẹlẹ́kẹta yìí ó gbọ́dọ̀ nímọ̀ nípa aljarh wa ta'dil ẹni tí ó jẹ́ mufti tó náà fi mọ̀ kó náà ọmọ bí ó ṣe wò ó nù tíra tí ó fi mà bákan náà tó máa ní dọ̀ọ́ìfù ni kó náà ọmọ pé dọ̀ọ́ìfù ni lóòótọ́ ọmọ ṣe pé dọ̀ọ́ìfù láà máa fi sẹ̀rí ẹlẹ́kẹrin ọ̀nà ni ma'rifatu madahib al-mutaqaddimin al-maadin fi al-usur al-khaliya kéèyàn onímọ̀ nípa ìdáhùn olùmọ̀ tó ti síwájú tẹ́lẹ̀ náà sọ nítorí tá a bá mọ̀ nípa rẹ̀ ó ṣeéṣe kọjá pẹ́nu tí wọ́n ti kò lórí nǹkan kan pé kò sáàyè fún ìyapa mọ́ tí wọ́n mọ̀ wá ṣe ìyapa. kéèyàn ọmọ bàa di kéèyàn bẹ́sìn bẹ̀sìn jẹ́ ọgbọ́dọ̀ mọ kí làwọn olùmọ̀ ti sọ ṣáájú lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó fẹ́ máa dáhùn. nígbà tó jẹ́ pé àwọn ti sọ wọ́n ti yanjú rẹ̀ àbùrọ̀ tó máa ṣe wàhálà tuntun. ó mú ni kò sí tuntun tó fẹ́ mú wánú Islam ìwà ni. ún òun náà ni kéèyàn nípa alqiyas nítorí ń pọ̀ àwọn nusus tó wá náà níwọ̀n bẹ́ẹ̀ tá a rí nínú hadith wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ kò sí kọ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ lójoojúmọ́ ọ̀pọ̀ tayọ̀ ń tà lè kọ́ ìmọ̀tá ní táfi lè máa mọ̀ dájọ́ fún nǹkan tí ò ló ń kà so yàtọ̀ sípa àmọ́ nípa kitab àti sunna àtúgbọ́dọ̀ nímọ̀ nípa alqiyas táfi máa wá dájọ́ fún tí wọ́n sọ dájọ́ rẹ̀ fún wa gbára èyí tí wọ́n ti sọ dájọ́ rẹ̀ fún wa ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé mufti ètò ga jù nù ó ọgbọ́dọ̀ jẹ́ wárí án takiyaa. ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó níbẹ̀rù ọlọ, ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ráyé sá nítorí pé pòkì ọkàn èèyàn lè balẹ̀ sí pòkì o ọkàn èèyàn lè balẹ̀ sí pòkì ọ̀daràn mufti nǹkan ńlá ni tí fi ń ṣe fùkẹ́ kálù ẹlòmíì mufti fọdún mẹ́wàá kò rí nkaka nǹkan kan dáhùn kò sí béèrè kan tán bí dáhùn yóò sì máa sọ pé òun àgbà àgbà ìjẹba ó tún wá yẹ láwùjọ wa ká ní àwọn du'ati ila Allah nínú àwọn ọ̀pọ̀ ńláńlá nù ẹni tí wọ́n máa pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́ báwo làwùjọ wa ìní ọba ti ṣe burú tó tó bá ṣe pàkàn wá ń bẹ̀ kò sẹ́ni tí ń bá wa sọ̀rọ̀ ẹ̀sìn Islam kò sẹ́ni tí ń sọ fún wa pé ntọ́lọ̀ ń fẹ́ ni ọlọ́run ọ̀fẹ́ nǹkan báyìí ah àwùjọ burú jù báyìí lọ ẹ wọ àwùjọ Nàìjíríà wa lónìí alhamdulillah àfi téèyàn bá ń mọ orí lèèyàn ní dúpẹ́ fọlọ́ọ̀ àyípadà ń bá wa ní ti dáadáa ọ̀pọ̀lọpọ̀ aburú lọ́lọ́wọ́n bá ń kásẹ̀ rẹ̀ kó lẹ̀ látàrí pé ní gbogbo olútọ́ bá lọ nísìn àwọn ẹrú ọlọ́run kan wà tó ń sọ pé qala Allahu qala rasuluhu ó lè má wù wá gbọ́ ṣùgbọ́n dín nǹkan kù kọ́dà àwọn gan ni sọmáàmùlà amáàn ọlọ́run fi wọ́n dáàbò bò wá nítorí pé tó bá pé láwùjọ ààrẹ nìkan ti ń sọ pé tí ò sọ ààrẹ ni ti ń sọ fún wa pé kí ni yọ̀ọ̀dá ẹ jìnnà sí eléyìí lọ́dá ẹ máa ṣe wàhálà àbúrò rè bọ àbúrò ọjà ṣùgbọ́n àwọn olùmọ̀ tí ń sọ pé yìí ọ̀dà ẹ̀ jìnnà sí eléyìí ló dáa ó ní ẹ máa ṣe àwọn lọ́lọ́wọ́n bá fi ń dáàbò bò wá. torí délé à ń bùkátà ká ní duat ilallah tí wọ́n máa pèpè lọ sí dẹ́sìn eléyìí náà kò tún bùkátà láwà ní. ìpèpè lọ sí dẹ́sìn ọlọ́run ìnìkan táwa ń ṣe kò bùkátà láwà ní pé wọ́n wé mi láwà ní ẹni mo fi di ẹni tí ń ṣe bẹ́ẹ̀. àmọ́kọ́ dá nǹkan rẹ̀ wé. ẹ̀bẹ̀ ni bí wọ́n ṣe dá tèmi wé ìjẹ́jẹ́ ẹ dr kakuri náà wọ́n dá tiwọn wé jẹ́jẹ́ so because anybody tí wọ́n bá wé ńlá wà ní gẹ́gẹ́ ti sọ síwájú wọ́n á máa control rẹ̀ wọ́n sì tún máa ha máa ń gbogbo gbà tó o bá sọ́ra á tù láwà ní orí ẹ̀ kó ti so eléyìí jẹ́ so nítorí ní àwọn àwùjọ wa gbogbo a rí i pé àwọn lèmáàmù lèmáàmù wa wọ́n ń gbìyànjú lórí àti darí wa dáadáa bó tilẹ̀ jẹ́ pé àwọn abanilókọjẹ́ kọ̀ọ̀kan wọ́n lè wà láàrin wọn gẹ́gẹ́ bí lèmáàmù tó gbé ọpọ́n tí àyèbí títí ń ṣe ìmáàmù wọ́n á da yanrìn sínú ẹ̀ ó ní eh, laboratory òun nu níbi táwọn ti ń ṣe experiment tẹ́nìkan bá ti gbé ẹjọ́ wá wọ́n fẹ́ ṣe yẹn wò kò bùkátà káwọn wọlé aa ibi tẹ́ ń ti ṣe ìmáàmù náà lẹ́tì máa tẹ́ yẹn rìn o sì tú àṣírí ara rẹ̀ báwọn kí làwọn jẹ́ máa ń wò kò yẹ kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú ìmáàmù nítorí pé ẹni tó bá ti sọ pé mo máa ń tọ́pa má káfìrí nìyẹn o kò sì tọ́ kí káfìrí ó síwájú wa láti ṣe sọ́láàt. akramakumullah àwọn ìmáàmù ìmáàmù lọ́pọ̀lọpọ̀ gbà mí wọ́n máa ń fa àwọn èèyàn joyè ní abẹ́ aburades Islam ìmáàmù ó lè kó yan náìbì náìbì wọ́n sì wé ńláwà ní náìbì ò ṣe náìbì hùn níwádìí táwa ń ṣe nu ṣẹ̀ríà àárín nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ ìdínú dàfírí nísìn nínú nǹkan tí mo kà jáde pé alimami Mawardi ó ní tí ẹni tí wọ́n yàn ní imam tí ò bá sí nílé òní ọ̀sọ́ ikpe kí lágbájá kó dípò mi tó bá a jẹ́ pa àti ní tẹ́lẹ̀ kí ni túmọ̀ pé lágbájá dípò mi. a sì rí nínú gbèsè ayé muhammed sallallahu alayhi wa sallam pé kò ní náà ibi kankan kò ní náà ibi kankan ìbá jẹ́ kó ní náà ibi kí ni túmọ̀ pé ńgbà tí ń sàárẹ̀ kú ní sẹ̀sẹ̀ sọ pé ẹ̀sọ́ máa ṣe sọ láti abubakar pé ìgbà tí òtún sí léńjọ́ mi tipátipá ni làwọn sọ̀hábà náà fi ti abdulrahman ibn awf síwájú pé kò ṣe ìmá. torí de eléyìí ẹ rí i pé eléyìí náà ń bẹnu wàhálà tó máa ń ṣẹlẹ̀ láwùjọ wa náà ìbí lè máa wákú fún ìmáàmù lọ́pọ̀lọpọ̀ náà ìbí lè ṣekú pa ìmáàmù nítorí pé yọ́ máa wò ó pé bàbá ìmáàmù yóò tètè kú kí ló dé gan kí la fẹ́ gbà tó bá ṣe pé a fẹ́ ṣe sọ láti sin lọ́n náà ni kí ló fẹ́ gbà ń bẹ̀ tó fi gbọ́dọ̀ rẹ́ nìkan lọ sọ́run. bákan náà lábẹ́ òfin ọlọ́run ẹni tó gbé ìmáàmù dé ipò Imam tí nǹkan bá ti yẹ kúrò lára rẹ̀ ọlẹ́tọ̀ sí kókó ń bẹ̀. ìmà ló gbé débẹ̀ ó ti mọ alukurani kíkọ̀ máa ké má ó ti nímọ̀ nípa sẹ̀ríà ó dolódo ti ń dàrú bàbá òrí tòmá níbẹ̀ ìmáàmù yóò ṣe kí ni yóò step down kò sí wàhálà ńbẹ kìí ṣe pé àṣẹ kú tọ́wọ́ aṣọ pọ́ pa gbogbo èèyàn àfi kó o ṣe kú kò sáàyè lẹ́yìn. bákan náà wọ́n máa ń fa àwọn èèyàn jẹ ààrẹ mùsùlùmí bàbá àdínì òṣùpá àdínì gíwá àdínì sàmárì àdínì balógun àdínì gbogbo eléyìn àṣà ló bí o àṣà tí ò nítumọ̀ nù ṣẹ̀ríyà a sì ti mà ìdí tí wọ́n máa fi fi wọ́n jẹ ẹ̀rí pé gbogbo tá ń sọ nípa pò ipò ipò nínú Islam tá à ń sọ yìí owó oṣù wọn gbà ń bẹ̀. imam la sọ yìí pé lè fún lówó láti Baitul Mal ṣùgbọ́n kì í sọ owó oṣù. so ṣùgbọ́n tẹ bá fìyàn jẹ ààrẹ àdínì nìsí kí ni function rẹ̀ ààrẹ mùsùlùmí balógun mùsùlùmí bàbá àdínì asadu dínì gbogbo àwọn eléyìí kí ni function wa gan ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn náà ni ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn ni idha urifa sababu batala al-ajab nígbà tá a ti máa ń tọ́fà àbúrò máa ṣe yánu torí ẹ̀ tó máa ti rí pé ẹnìkan lówó ládùúgbò wọ́n tún kírètì ẹni wọ́n á ń bi ẹnìkan léèrè pé oyè wo la fẹ́ fi jẹ́ oyè mà ti tán a jẹ́ pé oyè ti tán àdínì. <laughs> nígbà wọn fi yàn jẹ àríyá àdínì sẹ́wọ̀n pé nǹkan dàrú a'udhu billah tòtòrí ẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ó yẹ ká dẹ́kun rẹ̀ o kò sínú nǹkan kan tó ṣe pé ó kó yìí bá wa àwa dá àkẹ́sìn fún nǹkan kan àtọ́kọ́tọ́ pọ̀pọ̀lọpọ̀ ó ti sin lọ́nkàn yìí níìsín kó tó di pé wọ́n lé good luck lọ́nìí ọdún mélòó ló ti lọ báwọn ó ti lé lọ́dún mẹ́rin wọ́n sì fi jẹ́ ààrẹ àdínì ààrẹ mùsùlùmí wọ́n tún wá gbàyè fún wọn nu mọ́sálásí lọ́jọ́ júmọ́ bí ẹ gbọ́dọ̀ débẹ̀ ọ̀hún àyè bàbá àdínì nù ẹ gbọ́dọ̀ débẹ̀ ọ̀hún àyè òṣùpá àdínì nù àwọn ìyá súnà tó gbogbo ẹ̀ kò sínú nǹkan tí ẹ̀sìn Islam wa mú wa ẹnìkan sọ pé tí lárúbáwá wà làwà ni bí ẹ̀sìn Islam bá ṣe gba làwà yóò bó ṣe o ẹ má kọ́ wa ní lárúbáwá o àjẹ́ pé ẹ pa láti tì torí pé àbúrò máa fi àjẹra yín kí lẹ̀ ń wá lọ Mẹ́kà ẹ̀yin ṣe lọ sórí òkè Olúmọ kẹ́ lọ́ máa ṣe wèrè ńbẹ̀ bàtẹ́yìn ṣe lárúbá kí lẹ̀ ń fi àjẹra yín sí lóṣù Ramadan ẹ̀yin ṣe lárúbá kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin yọ zaka ẹ̀ ń sanwó nù ẹni tó bá gba Islam yóò gbà tòfin tòfin rẹ ni o kò sí tọ́ka Islam pẹ̀lú pé dè kan ẹ̀yà kan Islam wà fún gbogbo àgbáńlá yìí ni ìjọba sì ń ṣe nílùú kan táǹpẹ̀ ní mẹ́kà àti mẹ́dínà tó yẹ pé islam ló mú wá ọ̀rọ̀ para mẹ́kà lọ́lọ́run bá wí ọ̀sẹ̀lẹ̀ gbogbo apáta ló bá wí. èyí tí wọn sì ṣe nílùú kan tó sì pé ẹ̀sìn islam ló mú wá àìsí nílùú kan kìí sẹ̀rì lórí pé kí gbogbo ìlú yòókù náà pàtì bẹ́sìn ọlọ́run ọba ti ṣe rínu torí de eléyìí arọ̀ wa kájẹ́ni tó ṣe pé gbogbo ohun tí ò wúlò apáti àwọn ọba àwọn náà tó máa fi yàn joyè bẹ́ẹ̀ ààrẹ mùsùlùmí of kìnìkan land bàbá àdínà of kìnìkan land tó gbogbo irọ́ lásán ni kò rí bí láǹdì sí kọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá kó bá wa tún ẹ̀sìn wa ṣe ọlọ́wọ́n bá kó gbà wá lágbàtàn kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa ṣẹ̀sìn bó ti ṣe wá kò sẹ́rìí fún ẹ níbi òun fi yàn joyè níbi pé ṣebí Abubakar as-Siddiq wọn lánàá bí ló fún lóyò Umar alfaruq wọn lànàbí ló fún ó yẹ kín èèyàn mélòó ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ jọ àwọn wọlé láwàní. naam so Uthman dun-Nurayn Ali Abu Turab ṣé gbogbo eléyìí ó yẹ náà ni a ọba jẹ bẹ́ẹ̀ ajẹ pé wọn náà máa ṣẹ̀sìn bí Abubakar wọn náà máa ṣẹ̀sìn bí Umar wọn náà máa ṣẹ̀sìn bí Uthman wọn náà máa ṣẹ̀sìn bí Ali njẹ́ tó a bá pàdé ànábì ó rí bí ó ṣe fi wọn náà joyè. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الحمد لله رب العالمين الحمد لله تيتي موسيي ọ̀rọ̀ ìpé ìsàràtí mọ̀lá alhamdulillah tí mi yé sí tààrà ti kú tọ́lù alhamdulillah tí mo ṣe yìí sẹ́ <laughs> òun bá rí alhamdulillah alhamdulillah tí mi yìí ọba mú dáadáa torí pé wákàtí méjì làwọn ṣéèkì fi bá wa sọ̀rọ̀ ó súnmọ́ wákàtí méjì dáadáa bí kí wọ́n máa dákẹ́ mọ́ni ọlọ́run kọ́ bá wa sọ ní ẹ̀sán dáadáa aago mẹ́wàá kọjá ìṣẹ́jú kan ni wọ́n bọ́ sí òkè ní bíbá wọ́n sì dúró ní aago kan sọ ní ẹ̀sán dáadáa. ìjòkólẹ̀ mo tún wojú ilẹ̀ gan ó tún jẹ́ ìjòkólẹ̀ ẹ̀sà tí gbogbo àwọn pọ̀ báyìí sọ gbogbo dáadáa léyìí tá ní láǹfààní àti àfáà wa tí wọ́n wà ní jòkólẹ̀ àmọ́ nílọrin bíi tí wọ́n jẹ́ àwọn àfáà wa tí wọ́n máa wá sí as-siratul mustaqim dáadáa kò fẹ́ sẹ́yìn tí ò fẹ́ sí àyè lónìí dókítà ẹ̀ ń gbọ́ báyìí ibi tó jẹ́ jòkólẹ̀ ẹ̀sà sí ọlọ́nkọ́ san gbogbo alẹ́sàn dáadáa kọ́dà àwọn jàmọ́ the rat party náà àwọn tí a máa rí tó bẹ̀ náà àtún rápẹ̀rẹ̀ náà ní ẹbá kí àwọn engineer skin mo fi kíkẹ́ kí gbogbo jàmọ́ engineer skin náà kí gbogbo wa náà ọlọ́nkọ́ bá sọ gbogbo wa náà ok ṣékì àjíyà nígbàgbà táwọn àfáà náà máa wá dáadáa mọ́ ni àwọn ẹnjìníà náà fi wá nígbà tẹ́ ti wá ń ráwọn àfáà tẹ́sẹ̀ ń pé báyìí nísìn inṣàlá àmọ̀dá wọn ìgbòjẹ̀ mọ́ dáadáa kọ́lọ̀ kọ́ gbà ní ẹ̀sìn láàrin bí ìṣẹ́jú kan sí méjì àwọn chairman ìjókòlẹ̀ wa yìí asalaatu mustaqim fadilatu doctor abdulgani abdulhamid akuridi agbárí gidoma wọn bá a sọ láàrin ìṣẹ́jú kan sí méjì bismillah. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin. وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم lẹ́yìn gbàtà dúpẹ́ fọ́lọ́run tá a sì tọrọ kí ọlọ́run àti gẹ ọlọ́run fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àkí àwọn àlùfáà wa tí wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ kí ọlọ́run ọba àmínú ọláńlá rẹ̀ kójọ kó bá wa san wọ́n ní ẹ̀san olóore gbogbo àsìkò tí wọ́n lò àti wàhálà ìrìn àjò tí wọ́n ṣe ọlọ́run dákúmọ́sàbà fi san wọ́n lẹ́san dáadáa ọlọ́run kan ṣoṣo ọlọ́run àwọn náà ta sí gbọ́ ọlọ́njọ́ wúlò fún ọlọ́njọ́ ṣe wá láǹfààní ẹ̀rí kókó ọ̀rọ̀ tòní ó wà náà kókó ọ̀rọ̀ tí ó mọ̀ ń bá ọkàn jà lọ́pọ̀lọpọ̀ gbà tí èèyàn mọ̀ ronú lé lórí pàápàá jù lọ lábala ọ̀rọ̀ ìrun wákàtí márààrún wa àti irú àwọn tí ọlọ́run pé kí máa ṣe ìmáàmù fún wa ọ̀pọ̀lọpọ̀ ní ó máa ń fi ìbànújẹ́ sùn lálẹ́ máa bá ìbànújẹ́ sùn lálẹ́ ìsìn bá ìbànújẹ́ jí látàrí pé bóyá òun náà ń gbọ́ bó ṣe yẹ àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ pé lára ìmáàmù àmọ́ ìmáàmù tọ́lọ́run pé kóhùn ó ṣe déédéé rẹ̀ kí mọ́ pé ó ṣàgbákò rẹ̀ ìmáàmù tí àwọn ọ̀rọ̀ yìí ò sí lára ẹni níbẹ̀ lọ́gbọ́njú sí ó tún wá dàgbà ọlọ́run gbà láyé kọ́lé sẹ́yìn ìlú àbúrẹ́ǹtì ilé ni ibi tó tún rẹ́ǹtì ilé sí náà irú mọ́mù ti family house ẹ̀nà ló tún ṣe alábàápàdé níbẹ̀ yóò máa wòkè wọ̀ lọ́hùn bóòlù ń ṣòro àwọn sí báyìí ó wá jẹ́ kó dùn mọ́ mi pẹ̀lú irú tọ́pìkì táwọn asiratul mustaqim gbé kalẹ̀ lónìí tí mo èmi ń rò bọ́n sí ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ yìí pé yóò mọ̀ jẹ́ bí tẹ̀mùhìd lọ́nà wo yóò mọ̀ jẹ́ bí ìpalẹ̀ mọ́kalẹ̀ torí pé ẹmọ̀ pọ́nà mẹ́tẹ̀ẹ̀ta lọ́n tí ma ń gbé wà síta bá ṣe báyìí wọ́n gbé ní Bond FM ní Èkó wọ́n gbé ní Amúlùdùn FM láàrin aago mẹ́ta ọ̀sán sí mẹ́ta àbọ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ Harmony àgbọ̀ àwọn wáàsí yìí now bàbá ti wá gbọ́ yóò mọ jẹ́ ìpalẹ̀mọ́ kalẹ̀ fún tèmi ń rò wípé